أن محمدا عبده ورسوله àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ ọtí tó ń jẹ́ ká jí fáyé lówùúrọ̀ ọ̀jọ̀ ní náà gbogbo nǹkan tí a fi máa tó pẹ́ mo subhanahu wa ta'ala tó yẹ pé lóòótọ́ òní ọpẹ́ tó bá ń bẹ tó bá kọ̀ ọlọ́run má fi ṣe kò ń bẹ wa ọpẹ́ ìdùnnú ọpẹ́ ìrọ̀rùn ní kí a máa dúró dọ́nà ọjọ́ máa ṣọlá tún fún ọsẹ òkú ara nígbà wọn sọmọ ìdí sọmọ náà wà ní ìmọ̀ràn àwọn ìfọlá àwọn ará ilé àti àwọn sọ̀rọ̀ ọlọ́run sí abẹ́lé kí wọn gbé ní pọ̀pọ̀ wọn tó kó tó pátọ́tọ̀ tẹ̀mítẹ̀mí lówó wa ká fi fi ọlọ́run bá náà sọ fún ààrẹ tí a fi ń gbìyànjú yóò ti rí bẹ́ẹ̀ ọlọ́run bá náà lójú lọ́wọ́ tó bá tó tó fẹ́ ọ̀pọ̀ pàtó wa náà ẹ̀rí ọdún ibi tí a ti ń dá wa lẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ ní àwọn ìdúnnú àdúrà ilé ìgbà wọn lọ́dọ̀ àrẹ́bọ̀ mọ̀sáwọ̀ ọdún sọ̀rọ̀ bọ́ ọ̀rọ̀ ẹ̀dùn fẹ́lá láti fi mọ́ wa dúró sínú ẹ̀fẹ̀ tí ò jẹ́ sí pé a mọ̀ sáré káàkiri tí ò jẹ́ sí pé a mọ̀ wá nǹkan tí ò sí káàkiri. Ìjọba ọ̀bà bá sọ sára wà pálá mo ṣàṣewá ní àǹfààní lẹ́rìí lára ìgbónà àti dákẹ́ ọlọ́mi àdìsí àbílẹ̀ ìbùnà àbá ìṣòro ti àwọn àmì tó gba olùdóná àsìkò nàmọ́ àwọn ọmọ ìmọ̀ wákì òníkọ́lá ìbọ̀wọ̀fẹ́ àbílẹ̀ ìbùnà àbá ó ní àlẹ́ ìbọ̀wọ̀fẹ́ mo sọ gbónà ṣé ìnà àbúlé ti àfihàn náà nígbà tí wọ́n sọ àlẹ́ ìbọ̀wọ̀fẹ́ wọ́n jù وقال محمد صلى الله عليه وسلم وني علم محمد صلى الله عليه وسلم وني أصبنا إيه حين قال له إن الناس قد جمعوا لكم فاخشوهم أو يدك يكبروا وتكبروا وتكبروا لنوريهم ẹ̀yà mọ́jọ́dọ́ mọ́jáde fún wọn o. fún nígbà tí wọ́n àlẹ́bí kan nínú ààrẹ ìsàlám àwọn náà ti ka ìtàn àlẹ́bí kan nínú àdẹ̀tí gbọ́ lọ́pọ̀lọpọ̀ ayé ìgbà tí wọ́n fẹ́ fìyà jẹ àlẹ́bí kan nínú ààrẹ lórí kíni kíni sí àlẹ́bí kan nínú ẹ̀sẹ̀ àlẹ́bí kan nínú náà ni pé àǹtà owó ìlànà wípé ó ń pè wọ́n lọ sọ́dọ̀ ọlọ́run àwọn òṣàfẹ́ fún wọn wọn lè ṣe ní láǹfààní bẹ́ẹ̀ ni wọn lè kó ìlera wáyé لما فعل من لما فعل من تحطيم أصنامهم التي يعبدونها من دون الله تعالى شوفوا اللي كان النبي إبراهيم عليه السلام gbogbo síbi àwọn òòṣà tí wọ́n ń sìn wá rán wọn ó rán àwọn òòṣà wọn. ọ̀kọ́ni mo ń fa ẹ̀là ààrẹ àbí ààrẹ àti nígbà tí wọ́n dé tí wọ́n bá àwọn òòṣà wọn yìí wọ́n bá wọn tán fi rán wọn ta ló ṣe eléyìí pẹ̀lú àwọn òòṣà wọn àwọn kan tó ń gbọ́ nígbà tí àwọn ìwọ yìí wọn fà ló sàn irú àwọn òṣàwọn oníṣà máa fẹsẹ̀ kejì lásán lásán àwọn nìkan lu ìnira sẹ̀mí ìnira fátá yẹ kúrò hom yòókọ́ lu lọ́wọ́ ìbẹ̀rọ̀ṣẹ̀. à ń gbọ́ tọmọ tó ń sọ̀rọ̀ nípa àwọn òṣà yìí fún kí ọmọ náà ní ìbọ̀rọ̀ yìí. bani ẹ̀ mú wá lórí gbogbo ayé. wọ́n bí anábìbọ̀ yìí mo lè rí pé ah, ṣé wọn lọ ṣe ilé ìpè láwọn sọ wa àbẹ̀mí lẹ́yìn ìgbà ẹbí lọ́wọ́ ètò gbàgbà náà torí àbẹ̀mí bọ̀ yìí ìjọ náà ó tẹ̀tàn nínú àwọn òṣàlẹ̀ bóyá ìjọ tóbi jù lọ náà. nígbà míì bọ̀ yìí fẹ́ bá làákà ìwọ̀n sọ̀rọ̀ pé àwọn ìrírí lásán náà lè ṣàǹfààní tí wọ́n sì lè fi nira tán àwọn lè ń sìn yìí ẹbí lọ́wọ́ wọn tó máa máa ń sọ̀rọ̀ فرجعوا إلى أنفسهم ìgbìmọ̀ wọn wojú ara wọn fèsì àwọn kìíní yìí máa sọ̀rọ̀ lóòótọ́ ṣíṣe àìtàn tó wà mọ́ sọ fún wa pé ẹ mọ́ dá lóhùn ẹ ran àwọn òòsà yìí lọ́wọ́ ṣe bí òòsà ló yẹ kó ràn wọ́n lọ́wọ́ àwọn náà wá fẹ́ẹ́ bìjà òòsà nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí wọ́n fi mọ̀ pé àwọn ohun alẹ́ gbígbọ̀n yìí wọn àbí ìṣẹ̀lẹ̀ àwọn ojú sí ọ̀nà káfáàlú wọ́n ju àná Ibrahim sínú náà ṣùgbọ́n ọba tó dá iná ìkúlìnà yà náà àwa pè iná ìrẹ́ iná wo ní bardan wa salama ala máa tutù níta láàfíà Ibrahim ọlọ́mọ àrọ́dù òbí ẹ̀ẹ́dá fẹjà àìnáhùn ní àkàtàrí wọ́n pè wọ́n pète ìpèrò láti dá ìdí sí àwọn ìbòyí wájà aláìkún wọn àfààní àwọn lápàdà sọlẹ̀ nínú fún nínú àyà mi wà á rọ́ọ̀dù òbí yìí sú à wọ́n gbèrò aburú Ibrahim wájà aláìkún wọn àfààní àwọn lápàdà sí wọn ní pé wọ́n padà mú fún un. àbí ọlọ́run bá lásán gbogbo àwọn ọ̀tá ẹnì kọ̀ọ̀kan wa náà bọ́lá ṣe bá àwọn ọ̀tá ànábì Ibrahim yìí bọ́lá ọmọ sáà bá àwọn ọ̀tá tiwa náà lè ní. wàkọ́lá Muhammad alẹ́ Muhammad sọ́lá nínú ọ̀sán gbọ́dọ̀ yìí قال أبي كلمة نبينا محمد صلى الله عليه وسلم حين قال نعيم بن مسعود أنت لو بدأ نبي جنان فتوصى عن جنان وجن نعيم بن مسعود òun ló wá ń sọ fún ànábì àtàwọn sọ́ábà pé ilẹ̀ náà gbàgbọ́dẹ̀ jẹ́ màá wò ẹ wò ó mo ní kí n sọ fún yín ni o àwọn èèyàn ti pèsè pèrè lé lórí o wọ́n ti sara wọn jọ wọ́n ti múra gan ni o. ó sọ fún ànábì bẹ́ẹ̀ ìyá ní Aba Sufyan wa asahabu tó gbà nínú ìjọ náà ni Abu Sufyan ó ti kó àwọn ará mọ́kà lẹ́yìn láti wá jà ànábì lógun sallallahu alaihi wasallam. نعيم بن مسعود وان صوفا نبي àtàwọn صحابه فاخشاهم ولا تخرجوا إليه wọ́n pọ̀ gan ni o wọ́n di hamara ni o ẹ má jáde sí wọn ẹ má jáde sí wọn o wọ́n làbí tẹ́sí máa sàhábà tún nínú ìbò àwọn sàhábà gbọ́ nǹkan tó sàn fàkọ́rọ̀ ju wà kọ́rọ̀ àwọn sàhábà jáde ń jọ náà wọ́n lè sọ wípé fásitì وأيقنوا أن الله لا يخذل محمدا من تبدأ رجل كن ثم جفا مرمى لبات اليوم فلا ولي يقول ó fi hàn pé nínú nǹkan àkọ́kọ́ tí èèyàn máa ń ní níbi gbogbo tí èèyàn bá ń ṣe ní àdúrà àti ìgbìyànjú ó ní pé ẹni àmọ̀dájú wípé ẹ máa láṣeyọrí. àníbù ọmọsánmọ náà kọ wa nílé yìí náà tá a bá ń ṣàdúrà tí o bá fẹ́ ṣàdúrà mọ̀ pé o fẹ́ tọrọ tó wù ọ lọ́dọ̀ ọlọ́run má dìde sẹ́yìn pé sáàjọ sàdúrà bóyá yóò gbà níbi ni ó tọ ọgbà á wà á tó mú kí ní ó lè fi jẹ ọgbà ẹbí ọlọ́run ọba tí ẹ bá sì tó bẹ ẹ mọ àmọ́ dájú pé àdúrà yín kọ́ yóò gbà tí àwọn sábà jáde pẹ̀lú full conviction wọn ò dáhùn tó ọlọ́run trust yẹn nínú ọlọ́run ọba ó dúró de wà ìlà ẹ̀yìn imagine a group of three person wọ́n wá lọ fèsì fún fa one hundred one one one one thousand over one thousand five hundred soldiers just three hundred and thirty pẹ̀lú jẹ́ pé gbogbo ọjọ́ tá a bá fẹ́ bí àwa a bá fẹ́ ní nǹkan papọ̀ ní ìjà kì í fi púpọ̀ bẹ́ẹ̀ ni ò kì í ṣe ní sophisticated weapon òun ló máa gbà wá lọ́wọ́ nǹkan àkọ́kọ́ tó gbọ́dọ̀ gbọ́dọ̀ tẹ̀lé orin ní àdìgbò wá sí kọ́tù fìlà. bá a bá ní gbogbo nǹkan ìjà ayé yìí bá a bá ti nínú trọ́ọ̀sì ọlọ́run pé ẹ̀sìn ọlọ́run la fẹ́ dìfẹ̀ǹtì. olóyè pé àgbọ́yé tá a bùkátà sí kó pọ́yí wa ní ọ̀rọ̀ tàfíìkì eré ní àlùfẹ́ tí wọ́n ní nǹkan ṣe láàrin àwùjọ ní ọkàn táwọn kékeré o ẹ̀yin mùsùlùmí náà bá tún lọ ra nǹkan ẹ̀yin mùsùlùmí náà bá tún lọ yọ ọ́ dé nínú nǹkan tó ń gbé bọ̀ láti jà lẹ́yìn àbí fi jà yín lọ. àwọn èèyàn ń ṣẹ̀sìn ṣùgbọ́n inú nìyẹn ò yé wọn ìgbàgbọ́ ní ọlọ́run kò kò kò correct àtàkùn nìkan pé ó sọ fún mi ó ní mọ́sálásí ibi tí wọ́n máa kó bàtà mẹ́rin àwọn àgbàlagbà bẹ̀rẹ̀ bí ó ṣe lọ mú oògùn jáde lọ wọ́n bá fi oògùn fún ara wọn sọ́nà ẹjẹ́ wa bí dàgbà wá kó bàtà lẹ́sìn. àti ìfẹ́ mọ̀ sáwọn ní padà kó bàtà lẹ́yìn ìgbà yẹn àbí wọ́n padà lẹ́yìn ìgbà yẹn bọ́ irú ẹ̀kọ́ wo ló wà lára wọn tí wọ́n fi rò wó pé nígbà tí wọ́n jí bàtà kó lé mọ́sálásí tó sí nǹkan fẹ́ lò ni àwọn òfin mọ̀ bóyá ṣóògùn sí àbí ìṣe nǹkan tó kàn wá mọ́nà irun ìrònú yẹn gan kí ló mú rònú yẹn wá. ṣùgbọ́n náà ló lè ṣe lára individual oníwà àìkọ́nù anàlọ́ha aláyà ìpínlẹ̀ Muhammadu àwọn sọ̀rọ̀ àjọ náà wọ́n wà confused pé ọlọ́ọ̀bù ò ní dojú sí àlábì. wọn lè jẹ́ ọmọ ọmọ jẹun àwọn sọ̀rọ̀ àpàdà padà sílé níbi tó kó nǹkan tó pọ̀ lójú ogun pẹ̀lú àlàáfíà lọ́pàá sílé. wọ́n dáàbí kakọ́lù wọn tààlà ìyẹn ọlọ́wọ́ bá ń sọ fún ọ̀nà sọ́ọ̀tọ̀ alẹ́ ìmọ̀ràn àyà one seventy four ọlọ́ọ̀fà tọ́lẹ̀bù bí ní mẹ́tìn mílíọ̀n lọ. àwọn tí wọ́n ní kẹ́ máa jáde yìí torí pé wọ́n pọ̀ wọn àbẹ̀lé nǹkan ìjà ogun tó pọ̀ lọ́wọ́ wọ́n wá fẹ́ dojú kọ àwọn tí wọ́n pọ̀ sí àwọn nǹkan ìjà ogun tó mú àwọn kékeré yìí àwọn náà wà pọ̀ lọ́nà ọba nípa ọ̀kọ́lẹ̀ àbò bìlí ìmọ̀ tí wọ́n padà padà sílé bìlí ìmọ̀ tí mi nàgbà pẹ̀lú ìgbéra látọ̀dọ̀ ọlọ́run wà fábùlìn àtọ́lá ọlọ́run lẹ́nu yẹ mùsọ́sì olùsọ́rùn fún aburú kankan ọ̀kan wa wàtábà wo rèdùwà náà rìbá ìyọnu ọlọ́run ọba òní tẹ̀lé lọ. يعني والله ذو فضل عظيم ọlọ́run bàbá tó lọ́lá yẹn sọ gbogbo tí bàbá fẹ́ ṣe nígbìnà àdúrà nígbà wọn sàmùdì fúnlá ọ̀rọ̀ yẹn ní kí má ní òtẹ́lẹ̀ ọlọ́mọ sàmù àdúrà. ṣùgbọ́n táwọn sọ àbá sọ́jọ́ náà ní àfàkùnà lọ́rùn wà ní ìmọ̀lùwàkì. bóun ló ṣe máa wọ́ọ̀kì àtúnú lọ́wọ́ ní ìmọ̀lùwàkì ìyẹn three hundred and thirteen ìdíyèsí one thousand five hundred or more than one thousand five hundred. ẹ̀dínkù ọ̀lẹ́fì ìyẹn lè bá la lójú ogun yìí ni wọ́n ní kan náà àwọn sọ̀hábà ó mú ọkùnrin kan wá ní àwọn kèfèrí ìwà ànábì ẹni tẹ́mi mú lẹ́rú rẹ̀ bó ṣe jù ú lẹ̀ níwájú ànábì báyìí mi lẹ́rú kò ó débi kò ní ẹni tó mú òun débi ó ga débi pé òun ò bímọ lójú ẹ̀. àwọn mọ̀lẹ́kà ogun bá dé wọ́n lè fún àwọn táwa táwa náà bá lè jó lórí ìmọ̀ ní àwọn sàhábà yóò rí bẹ́ẹ̀ fáwọn náà wàlá takùn pọ̀dídá àbàtì àrùbá gbogbo kólú mọ̀ sáárọ̀ àhàlẹ̀ dẹ́rẹ́bìhì wọ́n sọ yìí. ẹ má sọ wípé àwọn tí yẹn lè ṣẹlẹ̀ sí wọ́n ti kọjá lọ àfáà ló sọ bẹ́ẹ̀ látàkùn ẹ má sọ wípé gbogbo ilé ìsọ̀rọ̀ yẹn ṣe tàbí wọn wà nínú kí ẹ̀yin náà dàbí àwọn sọ لا kọ̀dídá àbàtì àrùbá àbùkù people of that women àwọn tó ní women yẹn wọ́n ti lọ kò sí mọ́ owó fanimọ́ sọ bẹ́ẹ̀ kó ló máa ń fàárọ̀ àìlà àjáríbí yìí gbogbo ẹni tó bá rìn ìlànà wọn gbogbo ẹni tó bá tọ ojú ọ̀nà wọn wọ́n sàn ibi tó wọ́n dé wọ́n dìbẹ̀ mọ̀tòrí pàwọ́ jìnà sí wọn lé nìyí èyí àfihàn láwà nínú ìwà tuntun àti ọ̀ràn ọ̀tẹ́ ẹ̀yọ̀ kan débi ẹgbẹ̀rún ọ̀tàn because ìbáwá náà rí ibi àgbà tá a bá fọkàn tá a bá fi oògùn pọ́nú mọ́sálásí tá a wá wọnú mọ́sálásí tá a bá fi àsìkúnà lọ wọn àní mọ́ni wá kí àsìkúnà lọ ṣẹ̀ṣà kí ni ìtumọ̀ òkúta kọ́ mọ́sálásí sí tá a wá wọnú mọ́sálásí tá a bá fi àsìkúnà lọ wọn níwọ̀n lọ. sí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run bá aláṣọ ṣáàtàlá kó tó kó tó wa. ونيم الوكيل الوكيل اسم من أسماء الله أروك ولو بل الوكيل ما في اسم يمين عبد الوكيل موصى يمين موصى يمين عبد الوكيل وهو اسم من أسماء الله تعالى بكمان القيم الكفيل وبعد تتمدى يعطوني بأرزاق العباد ولقبوا عرفتي يا كنت وكلمة النعمة للمدح gbọ́dọ̀ nímọ̀ nímọ̀ wọ̀kìlì ẹ̀yìn ní pé a mọ́ndàlá kárí ẹni tó tó dúró tì kárí ẹni tó tó fẹ̀yìntì gbogbo ẹni tó bá fẹ̀yìntì ọlọ́run ọba àwọn yorùbá náà sọ pé pé kìíní sí kìíní oníjogún òfò ọlọ́run gbogbo àtà bá dúró jálè máa dúró tán mọ́ wàá jẹ́ jogún òfò ilé tó kù ti á ní àdúrà dùhàrù mọ̀nà sọ́ọ̀fà zimimọ̀ sultan ẹni tó ń páyà àbòsí àwọn alágbára àdúrà wo ni yóò ṣe. ṣé gbogbo àwọn àdúrà táwọn ló ń sọ yìí èyí tó dáa jù ni pé kí èèyàn mọ̀ jẹ́ nǹkan ó séèyàn kí èèyàn tó mójútó àwọn gbóná àdúrà yìí èyí tẹ́ bá rí fọ́rọ̀ ní jẹ́ mẹ́bẹ̀ẹ́ ẹ má jẹ́ nǹkan ó séèyàn tẹ́ fi mójútó àlùwẹ̀kọ́ ọ̀yà khairun min al-ibad kí èèyàn dáàbò bora èèyàn ó rọrùn ó sì lóore ju kí nǹkan ó ti fi èèyàn lọ. torí pé àtìlẹ̀ sí súnà alẹ́ Muhammad kò jẹ́ ká nímọ̀ nípa àwọn àlámọ̀rí kan. lápẹ̀rẹ̀ tá a àwọn kan fẹ́ rí ọjọ́ wọn sàbòsí sí wọn wọ́n dẹ̀ fi ọwọ́ ọlá wọn fi gbà lójú. dáàbà olóògbé sọ pé lọ gba lọ mọ orúkọ àwọn yìí àti ọkọ bàbá wọn. tọ́bí ìwọ́n ni wọ́n rò pé èsì wà lọ́la ìwà fàtà pè ní alùsùnà. ìgbò ni àníyàn ń sàbòsí sí wọn wọ́n fi ní alọ́ ọmọ orúkọ ọba rẹ̀ àti ìyá rẹ̀ ó ń bẹ nínú apá kan nínú àwọn àdúrà sọ́nà pé pé tó wọ́n mọ orúkọ ènìyàn àtòrúkọ ẹ̀dọ́bì wà mí ní wàhálà tó a irú ẹ̀ ní gbólóhùn àdúrà ilé tí a fẹ́ ṣe tó sì yẹ pé ó fẹsẹ̀ nílẹ̀ nínú àdéhùn abdullahi bin mas'ud lọ́dọ̀ alimọ́ bukhari fi adab al-mufrad wàsáhà àwọn àlàlùbáyà ni ẹ̀rí wàsùn tó wà. nínú àdúrà yìí abdullahi bin masoud ní pẹ̀kẹ́ aláhùn mọ́rọ́bà sàmà wà sí sàbọ̀ ayé ìrè ọlọ́run bàbá tó lè sàmà méjèèjì wọ́rọ́bà làárùn ṣe làárùn ìrè ọba tó ní àlàárà ṣe tó tóbi jù kún lè jẹ́ àrọ̀ jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ mi mi ò fòlá mi bọ́nu fòlá tó bá ti lè identify ọ̀tá rẹ̀ tó wá mú ọkọ rẹ̀ bóyá ọkọ ìyá rẹ̀ àkókò bàbá rẹ̀ wọ̀lá ágílà tó ní kó jẹ́ ọkọ bàbá. kún lè jẹrọ jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ mi mi ò fúláàrí bọ́ọ̀lù fúláàrí ègéèsì lágbájá ọmọ lágbájá ó fi ọ̀pẹ́ pẹ̀lú gbọ́dọ̀ àdúrà rẹ̀ ó bùkátà sí orúkọ ọ̀tá rẹ̀ o orúkọ ẹni tó fẹ́ fọwọ́ lágbá ẹ lójú yẹn òbùkátà sóko rẹ̀ àtòkù ẹ̀ tó bì. wà á gábìhì mẹ́rin kọlẹ̀ àdìkẹta àti gbogbo àwọn tí bá tó ń kun lọ́wọ́ nínú àwọn ẹrú rẹ̀. àyè fọ̀rọ̀tọ̀ àlẹ́ yá kọ́mọ̀rọ̀ ààyè kọ́mọ̀rọ̀ náà lọ lórí mi. áhàdùn nínú ohun àwòyẹ gbogbo ìkẹ́nìkan nù wọn kọ́mọ̀rọ̀ ààyè lọ lórí mi kọ́mọ̀rọ̀ ààyè kọjá là lórí mi kọ́mọ̀rọ̀ ibi pọ̀ pẹ́ẹ́sì. كقول الله تعالى فيما حكاه عن موسى وهارون يجب أن نقول لك سنقع نبي موسى في هارون أن يفرط علينا أو يتقى nígbà tó lọ bá sọ àwọn nígbà tí Musa àti Haruna ṣáàjì àtẹlẹ wọn ti lọ kí wọn lọ́wọ́ má jẹ́ kí Fáráò má jẹ́ kó lágbára lórí wa má sì jẹ́ kó wọn fẹ́ sọ àyè يجعل علينا بالقتل والعقوبة ما الدفوة فلقوبة يميوة أبكفية جوا ويقال فرط عليه فلان إذا عجل كما سمع من الأنبواء من أطبع لنا نبي أقبعني أو يتبع أي يتجاوز الحد في الإساءة كي يقول لنا يريد أن يتجاوز الحد wani azza jaruka ayi qawiyyun man istajara bika ẹni tó bá múlẹ̀ bèrè lọ́wọ́ ẹni tó bá múlẹ̀ tìrè lọ́wọ́ qawiyyun tó máa ń lágbára ni ọwọ́ ẹnìkan tó kí pa ẹnìkan tó kí ká azza jaruka jalla sanahuka qawiyyun azimu sanahu alayhi tìrè ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó bá ń yíyan ẹ̀yìn rẹ tí ìyọ̀ náà bá ń ṣe lórí lórí ẹrú tó mọ́ lágbára pọ̀ gbọ́nà yẹn òun fi ìlú yẹn ọlọ́run ọ̀wá ń sọ fọ́nà ọba aláṣọ àtàlà kẹ́mi àdúrà nípa Muhammad sallam kódà tó bá dá ọ̀tá rẹ̀ mọ̀ kì í ti pé yẹn kó fọ́ lójú èyí ni kó fún sẹ́nu tírélà èyí pé kó kó lọ àlọ́ òdì èyí àdúrà náà kì í lọ́ba wọn. kí ni kókó ìpè tó gbọ́dúrà àdúrà yẹn ń fẹ́ kí ni kókó ìpè tó gbé ọ̀tá rẹ̀ fún níbi kódà tó ń gba àbẹ̀lì báyìí ọ̀tá ẹ̀ sọ̀rọ̀ àtọ́lá ìpè àdébì kìí sábà dàrẹ́ fi wọn pẹ̀lú èpè ńláńláńlá ilé ìtẹ́gbẹ́ àdámọ̀ tí wá ó lọ pẹ̀lú ẹ̀ rárá ẹgbẹ́ gbọ́dọ̀ wà náà lẹ́yìn lọ́sọ̀ sọ̀rọ̀ àtọ́ aláwọ̀ ọ̀rọ̀ bá sàmà wá sí sàmà yìí lórí ẹbá tó yẹ sọ́mọ̀ méjèèjì wàlẹ̀ àrùsùn àbí ìwọ́bá قل لي جار من فلان بن فلان جي أمبالي بيني يجيك لقاك وملاقاك وعذابه من صناعتك أتقول وعذابة رموة من أعوامره أن يفرط علي أحد منهم أو يكفر كان يكفر وكما يبقى جالا للنص كما يبقى àgbàjá àgbà ìyìn búlẹ̀tì rẹ̀ ọlọ́run bá kó wá kọ́lẹ̀ wọ̀jẹ́lá sàlẹ̀ àgbà ẹ̀yìn rẹ̀ ọlọ́run bá náà pọ̀ jù wọ̀lá àgbà àgbà àgbà ọ̀tá bá dára ọ̀tá ó dára ẹ̀tọ́ ọmọ tó náà lẹ́bi sọ̀rọ̀ àbúkọ́ òdúró bíi àdúrà lẹ́bi kọ́ wa ó ń lé ń dààmú káàkiri yẹ́sì ó lè ṣe ìfipá tó fi ṣàdúrà yẹn ṣùgbọ́n owó padà rí pé ọlọ́run ti lọ́sùrù fún ọ lórí yìí. kàmú ọkọ rẹ̀ kó mú kọ ẹni bí àdúrà sọ́nà ni eléyìí ó kọjá bẹ́ẹ̀ nǹkan bá fẹ́ bá àgùntàn rẹ̀ tí sọ́fí bá fẹ́ fún ọ nìṣó yóò fi ìyàlẹ̀ fún iṣẹ́ kan bẹ lọ kọ́kọ́ lọ owó kan abájà sí àrẹ wa náà kò lè tó bá ìwúlẹ̀ ìbámu ṣe fi ilẹ̀ sọ̀rọ̀ máa sọ ṣe fi kò ní kaka kàrámà kankan tó tó sínú. nínú mi tó tún jọ tó yẹ pé òye ó tún fi oko eléyìí náà sí eléyìí nínú hadith abdullahi asar abdullahi bin abbas allah akbar allah a'azzu min khalqihi jami'a nígbà tó lè mẹ́ta kò torí ẹ̀ ló fi jẹ́ sí pé àwọn ilé ẹ̀kọ́ wà tí èyí bá kára gbọ́ èso táwọn èèyàn bá lọ bí àti parawọ́ iṣẹ́ ẹ̀fọ́ àfa ni ní tí gbogbo àfa náà ló gba nǹkan tó ń ṣe náà nǹkan wà tó lè dúró lórí tó bá pín ọ̀pá ló fẹ́ máa dà ọ́ láàmú nǹkan wà náà àwọn àdéhùn eléyìí àwọn apáàmù eléyìí ihò ọ̀ ihò sọ̀tà. so after abdullahi bin abbas eléyìí Allahu akbar Allahu akbar nípa gbọ́nà yẹn ni Allahu akbar ìfọ́lìkì bíi jẹ̀míà ọlọ́wọ́ bá tóbi máa ma ẹ̀ka pọ̀rọ̀mọ̀kọ́ ọmọ sọ̀tọ̀ alágbára rẹ̀ yìí tó ń dà ọ́ láàmú yìí bó tilẹ̀ kó tóbi tó títóbi rẹ̀ tí ó tí ní lẹ́gbẹ̀ẹ́ tàbá sọ̀hánù wà dára kódà tó tó nǹkan kan wà á dùn ti kó wá tó títóbi ọlọ́wọ́ bá ń kú pọ̀ fàlọ́wọ́ akbar wà á zun wà á àdọ̀rùn mí ni òun wà mí jẹ̀mí ẹ̀kọ́ ọlọ́run bá ju gbogbo etí ń jẹ́ ìrọ̀lọ́ gbogbo etí ń jẹ́ ẹ̀dá pátápátá ọlọ́run bá ṣàgbà. nígbà bá sọ fún ẹ̀kẹ́ àwọn òbí ńlá alẹ́ ti lá ilá ìlà mo ń wá pẹ̀pẹ̀ gan ọlọ́run bá tí ò sọ bá ní àfọ̀wọ́ àlèmọ́sẹ̀kù sàmáwá àti sábọ̀ àyè ọba tó di gbogbo sọ́nà méjèèjì tó di ìlú àyìnyàkọ̀ àlàlà ọ̀gbìn ìlà àbí ìgbìyànjú jẹ́bi sọ́nà ìjánu ilẹ̀ tí ó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ wọn bá ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. mishari abdika fulani ó dákọ̀ rẹ̀ sí kúrò níbi agbowó ẹrú rẹ̀ bóyá máa rán àwọn ọ̀nà kan wá pààrọ̀ ni bóyá sì máa jókòó ọdún rẹ̀ tí ó rán àfàṣí wá báyẹn tó bá ti mú ọkọ rẹ̀ mishari abdika fulani kúrò níbi gbogbo fìtúnà àti ìdààmú àti wàhálà fi ẹrú rẹ lágbájá tó bá fẹ́ gbé wa. wájú náà bí i àti gbogbo àwọn ọmọogun rẹ̀ ti máa ránṣẹ́. àwọn èèyàn wà tó máa ránṣẹ́ ikú. àwọn àdìjẹ́ni náà wà tó máa ránṣẹ́ ikú. wájú náà bí i àtàwọn ọmọogun rẹ̀ yálà ní àdìjẹ́ni náà àbí lórí wà àtibáyì àtàwọn tí ń tẹ̀lé wà àṣeyáyì àti àwọn tí wọ́n ràn lọ́wọ́ tí wọ́n ràn lọ́wọ́ bílẹ̀ lìjìn ni bóyá lìjìn lónìí wà lè ń àbí èèyàn ni aláhùnmá ìrírí ọlọ́run kún bí ìjẹ́ àrọ̀ mi ṣáwé ṣe mú wá jí amúgbálẹ́gbẹ̀ẹ́ mi kúrò gbogbo àbọ̀nà pátápátá jẹ́ nígbà tí náà kó ká tó lórí ìròyìn rẹ náà bàtà ìròyìn rẹ tóbi púpọ̀ wàá gbàjà àrùkà ènìyàn bá sì mú létí ọ wọn máa ń jẹ alágbára rẹ wàtàbára kásúmọká àlùbáríkà ó kún kẹkẹ níbi orúkọ rẹ wàlá ìlà àwọn èrò kò sẹ́ni kankan tí èèyàn jẹ́wọ́ sí tí èèyàn béèrè béèrè sí tí èèyàn pé tayọ̀ wọ ọlọ́run wa ìwọ́n káwọlé rẹ̀ pa á bó bá ṣe bó bá ṣe jù káàkà sí ọlọ́run bá ó tọ́ lórí ọ̀tá rẹ̀ ìdílé ìlú wà nílẹ̀ mùsùlùmí ń sáré káàkiri ìdílé ìlú wà nílẹ̀ mùsùlùmí wà kú wa káàkiri. ọ̀rọ̀ tí wọ́n ti lọ sọ yẹn pé òbólé ayé kì í ṣe ọ̀rọ̀ o bẹ́ẹ̀ òbólé ayé ayé yìí ayé wàhálà fún ọlọ́ọ̀bá ní kí ló ń jẹ àìmọ̀yá fún inú àpàlàkùn náà fún sí kàbàjì inú wàhálà rẹ̀ tàbí sọ wọn kálukú ọkọ ní wàhálà ìbísí ayé rẹ̀ lọ́dà fún wàhálà àwọn kan tún wá bí wàhálà tí wọn wàhálà ni wọn ò wọ ọkàn ìyàwó rẹ̀ èyí tí wọn gangan jẹ ètò wọ ìfíyàwó jẹ ìfíwọ ìfọmọ jẹ ìfíwọ wàhálà ọkọ nìyẹn náà ṣùgbọ́n ìgbà yẹn làwọn tó ń tún náà bí ló kó wá fún un bí ohun rẹ dáa ju tàwọn ẹlòmíì lọ wọn bínú ẹ bí aṣọ fíìsì rẹ ju tàwọn ẹlòmíì lọ wọn bínú ẹ bó o sọ̀rọ̀ ju tàwọn ẹlòmíì lọ wọn bínú ẹ sùmórì yẹn ò ní mọ̀ lórí ẹ̀kọ́ wọn ṣàdúrà ẹ̀ ogún náà wà yìí. اللهم كن لي جارا اللهم إني أعوذ بك أعوذ بالله الذي لا إله إلا هو الممسك السماوات السبع أن يقعن على الأرض إلا بإذنه من شر عبدك فلان إلى جا governor إلى جا president إلى tó o bá ti ní nǹkan ẹ̀ tó fi kí ó fọwọ́ lágbára lójú ó fẹ́ fi owó agbára. kó fẹ́ fi ta ẹ̀ lójú ẹ̀hìn. ó wàá dárúkọ rẹ̀ ní sáré áfíríkà ẹrú ìwòye ọ̀nà ọ̀bá tó ń jẹ́ lágbájá wàjú náà di èyí àtàwọn ọmọ ogun rẹ̀ tó ń lò wà àtúráyìn àwọn olùtẹ̀lé wà àṣìáyìn àwọn olùtẹ̀lọ́wọ́ mílẹ̀ lẹ́jìnnì wà lẹ́yìn àwọn èèyàn wà bẹ́ẹ̀ tó ń kún lọ́wọ́ àwọn àlùjẹ̀nú wà bẹ́ẹ̀ tó ń kún lọ́wọ́ aláàmọ́kọ́ ló ń jẹ́ ara wa ọ̀rọ̀ jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún mi lè ṣáàrì kúrò níbi àbúrò wọn pátápátá tí ọlọ́run bó wàá dúró tì ọ́ àwọn kan ó máa kó oògùn àbí àwọn àdìjẹ́ ló máa bọ̀ lọ́dọ̀ rẹ̀ nígbà tí ọlọ́run bá ń bẹ pẹ̀lú rẹ̀. جل سلامك وعز جامك وتبارك اسمك ولا إله غيرك. So, dulu ini, coba ini Allah ẹ̀mí tó bá wù kó tó pẹ̀lú pé nígbà tó jẹ́ pé ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àmẹ́bí ọ̀dọ̀ àwọn sàábà ló ti wáyé kó dá mi lójú pé yóò máa jẹ́ fún mi tó bá tó tó bá gbà bẹ́ẹ̀. àmọ́ bá kí gbogbo ọ̀sẹ̀ òsì tó ń gbé fún ẹ tó máa ń wẹ̀ náà ni mo bá nígbàgbọ́ títán wọ́n máa ala ọmọ sóòlù ilẹ̀ ìkọlá rẹ̀ ìgbà ọgbọ́n náà àdúrà yìí ó tọ́ nìkan fún ọ̀yẹ́kí mùsùlùmí ó mú lọ́kùnkún dùn àmọ́ ṣe ṣáájú kí nǹkan ó tó ṣe wá ọlọ́mọ fi nǹkan ṣe wá o ká dúró pẹ̀lú ògùn àwọn gbóná wọ̀nyí ká sì máa ṣe ìwé ọkàn yóò balẹ̀ ẹ̀rù ẹ̀mí bá yàn kódà gbogbo ẹni tó bá sọ pé àwọ̀ omi tó gbé gbà omi tó gbé bí ní sòwò àsìkò díẹ̀ ni ọlọ́ọ̀bá aláṣọ̀tẹ́lá wọ́n ṣàfi ojú àwọn tara wọ́n ṣàfi pinnu fún wa. nípa àwọn gbọ́dọ̀ àdúrà wọ̀nyí kí a lọ wo nínú àwa tí ò bá sí tíra ìlọ́wọ́ wa a lọ wo àwọn gbọ́dọ̀ àdúrà yẹn bẹ́ẹ̀ tọ́lọ́ọ̀bá aláṣọ ṣáàrà ọ̀gbọ̀n tààlà ó dàpọ̀ kó jọ ó jẹ́ kó wúlò fún wa. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين náà ìbéèrè alákọ̀ọ́kọ́ ní ǹjẹ́ obìnrin tó ń ṣe àìsàn lọ́wọ́ ṣé ó lè wẹ òkú ṣé ó lè wẹ òkú nígbà tó yẹ pé òun fúnra rẹ̀ gan kò mọ́ a sì wá lè sọ pé ṣé wàá lè wẹ òkú ẹ pé ìwẹ̀ òkú mùsùlùmí yìí ìbáàdà kan ṣe pé wíwà nímọ̀ra kò ní ṣe ṣẹ́tù bí ẹni tí ó bá wẹ̀ kú o ó gbọ́dọ̀ ṣàlùwàlá o ó gbọ́dọ̀ wà nímọ̀ra kódà gba sọkùnrin gan náà ló fẹ́ wẹ̀ kú àní sọ pé ó gbọ́dọ̀ ọkọ̀ ṣe àlùwàlá tó tó wẹ̀ kú yẹn so kì í ṣe májẹ̀mú ni fún ẹni tó fẹ́ wẹ̀ òkú tó jóbìnrin pé kó jẹ́ ẹni tó mọ́ ìyá níbi dáa nìkan pé kó má jẹ́ pé wọ́n ṣe àìsàn lọ́wọ́ tó ṣíṣe àìdọ̀ obìnrin lọ́wọ́ kò kọ̀ fún láti wẹ òkú ọlọ́wọ́ àlà wàhálà náà. عليكم السلام ورحمة الله وبركاته نعم oníbèrè béèrè nípa pé àbísà níbọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wasallam ilé ìjọ sọ fún ọ nípa ọlá tó wà níbi kí èèyàn tètè máa dé sí mọ́sálásí ìjọ jùmọ̀ àmọ́. àlẹ́bí sallallahu alaihi wasallam ṣe dáadáa àwọn tó bá kọ́kọ́ dé sọ́fẹ̀ àlẹ́bí sọ tọ́nà ọ̀bọ sọ fún ọ níbi tọ́nà òṣìṣẹ́ fún ọ. àwọn tó bá àwọn tó bá tẹ̀lé àwọn yẹn àwọn yẹn ó gba àgbò àwọn kan tó bá tẹ̀lé àwọn yẹn àwọn yẹn ó gba ẹ̀dẹ̀ ìdílé tó wọ́n fi àwọn tó kẹ́yìn tí ó gba nǹkan náà ni àwọn tí ó gba yẹn ni. lọ́bì sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ pé táwọn tí ó gba àwọn sẹ́ẹ̀tọ̀ kùtù tó máa gba pé pé déédéé ìsan bí ẹyọ ilẹ̀ sọ fún táwọn yẹn bá ti dé tí náà bá dé tó bá gan okó tó bá gan nọ́mbà yìí àwọn mọ̀láyíkà tí wọ́n rẹ́jísítà orúkọ àwọn èèyàn wọ́n ṣe bí sí wọ́n pa ìwé ní. sòwò ní ìwà bí ìpè ẹni tó bá dé lẹ́yìn ìgbà táwọn mọ̀láyíkà ti pàwé dé táwọn náà ti wá jókòó ní kí mọ̀mọ̀ ṣe kútúbà káwọn náà gbọ́ kútúbà. ní táwọn tó bá dé lẹ́yìn ìgbà yìí kí ni ẹ̀san wọn sílẹ̀ sọ wọn ṣé òun ò ní gba òun ò ní lílá dájú mọ́ ara mi àbí ládàá àwọn ọkàn ní kọjá ti ní wọn wọn àwọn náà lẹsàn tí wọn jùmọ àmọ́ kò kọjá pé wọn wá kírun ṣùgbọ́n ni àwọn náà lẹsàn tí wọn ti kí ni wọn wá kírun ṣùgbọ́n wọn ò lè ní ẹ̀san wọn ò lè ní ẹ̀san tí wọn tètè dé ìtìlẹ̀kùn mọ ṣùgbọ́n wọn gbẹdẹ wọn wá kírun ṣùgbọ́n wọn kọ wọn wọnú wẹ̀yìn. والله أعلى وأعلم وعليكم السلام ورحمة الله يبا ṣẹ́ni tó ń gbá àwẹ̀ ṣe lè fi ìjámà mọ́sálà tó tó tó tó ṣe díẹ̀ ní mọ́sálà tí a fà ń béèrè lọ́dọ̀ àwọn àfáà ẹ̀sìn èèyàn lè mọ gbà wẹ̀ lọ́wọ́ tí ó wàá ṣe nǹkan tó pẹ̀lú kópìn ìdámà yorùbá mọ̀ pẹ̀lú bígò so ọ̀nà kan ní kí wọ́n gbà fa ẹ̀jẹ̀ tó bá dúdú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí ò dùn tó bá wà lára wọn á jáde so mọ́sálà yìí nìkan òun náà láàfin àdírẹ́sì gbé látọ̀ pé èèyàn gbà wẹ̀ wọ́n á fẹ́ jẹ̀ ẹ́ lẹ́yìn ẹ̀fọn máa ń gba ẹ̀jẹ̀ lánìyàn láti tọ́gbẹ́ ìlú mọ́ṣálà ọ̀rọ̀ méjèèjì. ìfúláàfù wà láàrin àwọn afáwọ̀ lọ́wọ́ àdà wàhálà. pẹ̀lú pé ẹni tó bá gbá ẹni tó bá ẹni tó bá gbá àwẹ̀ tó wàá fẹ̀sùn jáàmà apákan pé àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ ṣùgbọ́n mọ́ṣíkìlà wà níbi hadith yẹn hadith àtọ̀rẹ̀ hajim wal muhtajim àtẹni tó ń bá yẹn ṣe àtẹni tí wọ́n ń ṣe fún àwọn méjèèjì àwọn wọn ti bàjẹ́ bá ti ṣẹ̀ṣẹ̀ wá ní. ṣùgbọ́n ní hadith ní ìwà tó lọ pé àníwọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìṣèkájá mọ́wọ́n wọ́n wà sọ̀rọ̀ yìí ànábì ṣe ìjàmà nígbà tó ń dáwọn lọ́wọ́ ọba ààrẹ sọ̀rọ̀ sọ àdìsí méjèèjì yìí ó ní ó fa tọrọ fikún méjì lọ́dọ̀ àwọn afáìsì ṣùgbọ́n àwọn èèyàn fà ní pé àwọn kan kílẹ̀ mọ̀ pé lásìkò wọn mọ̀ sóòkù ṣẹlẹ̀ níbẹ̀ àti abúlógétà làbùkẹ́tẹ̀ ìdájọ́ àkọ́kọ́ wo ni pé ẹni tó bá ń ṣe kí ni tó bá ń ṣe ìjàmọ̀ tó ń ṣe fún yẹn àti tí wọ́n ṣe fún àwọn méjèèjì àwọn wọn ti bàjẹ́. bí ìdájọ́ tó wá láàfin òun ni bí ànábì sallallahu alaihi wasallam ó ń gbààwẹ̀ lọ́wọ́ ó dẹ̀ ṣe ìjàmọ̀. sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ọ̀rọ̀ tí yóò dàbí ó fẹ́ rìn rìn jù òun náà ni wípé ìyẹn lè ṣe ìṣèjàmọ̀ nígbà tó ń gbàwẹ̀ lọ́wọ́ lókun ìgbà tó bá ti já sí wípé ó mọ̀ wípé tó ń bá fẹ́ jẹ yẹn lẹ̀ yálà èyí tó fẹ́ lò lọ́sítà ni yálà èyí tó fẹ́ gbà lára rẹ̀ látàrí wípé àwọn ẹ̀jẹ̀ yẹn dààmú rẹ̀ nínú ara yìí owó jẹ́ gbẹ̀ tó bá sàti jẹ́ pé tó bá gba ẹ̀jẹ̀ yẹn tán ó sì máa ní strength tó bá ń dáwọ̀ tù bóyá tọrọ pẹ̀lú ẹlòmíì wà nísìnyí pé ó máa ń fẹ́ jẹ́rẹ̀ dáadáa kò dẹ̀ sí kò rẹ̀ kò sí ìlú pé òun fẹ́ jẹ́lẹ̀ ẹlòmíì wọ́n fẹ́ jẹ́lẹ̀ báyìí gbàgbà ìdí ọmọ wò ó bó bá fẹ́ jẹ́lẹ̀ tán so tí wọ́n ti báyìí ó bá ti sọ ní ṣe ọ́ báyìí pé irú ènìyàn kọ́ mọ̀ mọ̀ fẹ́ ó kalẹ̀ fẹ́ jẹ́lẹ̀ àwọn afáàní pé pé ó gbà wẹ̀ jẹ́ directly Allahu Allahu àlọ́. Vamos a social. Níbo ìpinnu mẹ́ta lè fi nǹkan tó gbóná jó ibi tó bá ń dùn wá ìdí bá tún béèrè ìbéèrè yìí náà ni torí ọ̀rọ̀ káyé ní àṣọ ìyàlẹ́nu ọ̀sán ọba àdìsọ́lá nígbà tó ń ka àwọn èèyàn kan tí wọn ń wà jẹ́ náà jẹ́ pé ọlọ́run bá ọ̀dẹ̀ ní béèrè nǹkan kan lọ́wọ́ wọn nígbà táwọn bí nǹkan nǹkan tó ń ṣe tí wọ́n fi wà ní náà báyìí ní kí òfin ṣe tó nínú táwọn bí kan tí wọn kì í ṣe káyọ̀ àgbẹ̀wò tí ìyàkọ́ bá dùn wọn lára wọn kì í fi nǹkan gbóná tó fi yí ìlú ibi tó ń dùn wọn yìí bí àwọn òfin náà ẹjú ni àwígbà kan ní ìṣòro olófà tẹni tí wọn béèrè pé lórí ìtàn wọn béèrè lára wa sí àgbọn ọ̀sẹ̀ méjì wọn sọ pé gbogbo yẹn náà ó kó sínú àlùkáyò ṣùkáwá ìwòsàn lọ́nà àkọ́bí nítorí pé àwa náà à ń bẹ ọlọ́run bá lọ́sọ̀ ọ̀dọ́lá káwá nù seventy thousand is not a small number bẹ́ẹ̀ ni. but bụ ti jẹ́ pé ó kéré yẹn náà ní àwùjọ ní kálukú àwọn bàbá náà bá wọn sọta bá wọn sọta pé àwọn èèyàn tó ń ṣe dáadáa náà kéré káà náà gbìyànjú ya lára àwọn seventy thousand àdébì ní owó wà lọ́sẹ̀ náà káwọn ọmọ mi béèrè kankan lọ́wọ́ àwọn ń àwọn làwọn yẹn tó wà ìjẹ́ náà tọ́lọ̀ ọmọ yìí pé ìkankan lọ́wọ́ àlẹ́bí ni wọ́n lè di iná àwọn làwọn tó já sí pé lẹ́ẹ̀ lẹ́sẹ̀ fún un láìsẹ̀ fún un wọn kì í ọ̀fọ̀ àbí wọn kì í béèrè pé ẹ̀dá kan wá ṣe rúkìá fún un wọ́n láyà tàtà yàrá bẹ́ẹ̀ ni wọ́n yìí lọ́ọ́ wọṣẹ́ wọn kì í wọṣẹ́ àlẹ́bí ní wọlé yàtà wúni bẹ́ẹ̀ ni wọn kì í fi iná wọn kì í fi ju ara náà tó ń ṣe ìmọ́ra wàhálà rọ́bì yìí yàtọ̀ wọ̀ kàlù so àlẹ́bí sọ pé wọ́n máa ń jìnnà sí nǹkan mẹ́ta ó wá fi ọkàn ilẹ̀ fún wọn pé they always rely, rely on Allah subhanahu wa ta'ala gbogbo ìgbà náà ló gbára ní Allah subhanahu wọn kì í pọ̀ fún ọ àbí kí wọ́n máa pariwo pé ìwà àtúnwá wá sí dúkìá fún wọn kì í lọ wọṣẹ́ bẹ́ẹ̀ sì ni wọn kì í ṣe fún mi wọn kì í fi iná wọn kì í fi ń ṣe ìwòsàn ara wọn sọ ànábì nẹgẹtì mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó wà mẹyọ kan wá wàhálà rọbì yìí ẹtọ wà kàlọ àwọn wọn máa ń tó máa ń rí láì lérí ọmọ ọba kẹta sọ àwa náà lè gbìyànjú fún ọba kan sọ sáà bọlá oṣù wa náà dọ́kan nínú àwọn sí ọmọ síta àgbọ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní látàrí ànábì sọ̀rọ̀ máa rẹ̀ sẹ́lá ìdókè bá ànábì yẹn sọ̀rọ̀ yẹn pẹ́lẹ́ jọ yẹn àwọn ọkùnrin tó sáà sọ̀rọ̀ ká ṣàbẹ̀rẹ̀ mọ́ òun sọ pé ìyá rẹ̀ sọ̀rọ̀ náà ìdí àìní ìgbéni wọn ìrí ọlùwẹ̀ ànábì bá a bẹ náà kí n wà lára wọn nínú àwọn twenty thousand so ànábì ní bóòdù ọ̀fíìsì ó ti bí ẹyọ kan láti fi ayé àbẹ̀jù. so kíbi àti nílẹ̀ kan wá sí lápá láti ra wa bọ àárín seventy thousand kò kìí sí nǹkan kìí sí owó kékeré ìní kọ́nà owó mú béèrè kankan lọ́wọ́ èèyàn tó bá dà kìí yàwó nítorí hadith àlejò àtàlọ́ ìṣẹ̀lẹ̀ àlùsọ́lá àlejò sọ pé mọ̀lẹ̀ ọ̀hún mọ̀lẹ̀ ọ̀hún mọ̀lẹ̀ ṣọ́ọ̀ṣì ga yọ̀mọ̀lẹ̀ kìí yàwó mọ̀lẹ̀ ṣọ́ọ̀ṣì ga. يوم القيامة عذب من حوسب يعني من الانفصال ẹni tó lọ ń bá ìpèpè wá rojọ́ ẹni tó lọ ń bá ìpèsè rosẹ́ rẹ̀ lálùkìyàmà ó dìbà yóò jẹyà tọ́lọ̀ bá ilé wa rojọ́ wá sọ bó ṣe jẹ́ yóò jẹyà tọ́lọ̀ bá lọ́wọ́ sọ̀sán ọ̀rọ̀ tí a bá kó dà kó péjọ. ìwé orí ti ọlọ́run bò ní bíbí rìn kankan ní kébì àti yín wà. وهذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته